وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى باب شروط الصلاة عن علي بن طلق رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إذا فتى أحدكم في الصلاة فلينصرف وليتوضأ وليعد الصلاة رواه الخمسة وصححه ابن حبان وعن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وآله وسلم قال لا يقبل الله صلاة حائض إلا بخمار رواه الخمسة إلا النسائي وصححه ابن خزيمة وعن جابر رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم قال له إذا كان الثوب إذا كان الثوب واسعا فالتحف به في الصلاة ولمسلم فخالف بين طرفيه وإن كان ضيقا فاتزر به متفق عليه lẹ́yìn ìgbà tí afọ́nitura ti sàlàyé fún wa nípa àrùn pípé àti ẹ̀kọ́ náà wọ́n fẹ́ bẹ̀rẹ̀ àlàyé nípa àtọ́jẹ́ má májẹ̀mú ọ̀run májẹ̀mú ọ̀run òun náà ni ṣàkóso sọ́dà láti jìmà nínú òfin ìgbẹ́ tó ń pè ní ṣọ́ọ̀tù òun náà ni máa yẹ lẹ́dọ̀mú. من عدمه العدم ولا يلزم من وجوده وجود ولا عدم لذاته oní tó ṣe pé tí ọba sí kò sí bá a ti lè sẹ́ńtà a máa dé nítorí rẹ̀ tí bá sì ń bẹ̀ bíbẹ̀ rẹ̀ ò pé kí n tí a máa ti torí rẹ̀ ṣe kọjá ṣíṣe kò sí pé kọ́mẹ́tẹ̀ ṣíṣe ilé ẹ̀ ni wọ́n ń pè ní ṣọ́ọ̀tù sòṣọ́ọ̀tù yẹn tí wọ́n bá lè ṣe àlàyé rẹ̀ gẹ́gẹ́ bá ti wí wọ́n máa ń pè ní ṣòro tó sàhà ṣòro ọ̀sàhà ṣòro tó sàhà yẹn ìgbà tí yẹn bá lágbára láti ṣe yọ̀ọ́ mẹ́jẹ máa láyẹ̀ tí mo lù wájú bó ilẹ̀ bí gbogbo wájú àmọ́ ṣọ́ọ̀tù tá a lágbára láti ṣe eléyìí àwọn ìpè ní ṣọ́ọ̀tù sàhà wọ́n máa ń pè léyìn ní ṣọ́ọ̀tù lójú wọ́n máa láyé tí mo lójú bó ilà bẹ́ẹ̀ tòfẹ́ ìlòkó lé tẹ́bí wájú mìtáàlù tálá kọ̀kọ́ èyí tó ṣe wípé májẹ̀mú ni tí máa jẹ́ kíjọsìn ọ̀la làáfíà èyí tí sí kò sí bá tẹ́lẹ̀ ṣe jọ́sìn tí bá sì ń bẹ kìí ṣe dandan ní ká ṣe ìjọsìn yẹn kìí sì ṣe dandan ní ká má ṣe òun náà ni àpọ̀hàn ká ṣe mára ká ṣe mára ká fọ ẹ̀gbin kúrò lára wa ká sálù àlàkàtó kírun ṣọ lọsẹ àti sọlá tí èèyàn bá ṣe mára kò gbọ́dọ̀ ṣe kírun kò gbọ́dọ̀ kírun tó eléyìí. ما لا يتم الواجب إلا به فهو واجب وسبعة الاسلام وسبعة الاسلام لا يجب الولاء وسبعة الكير لا يجب الولاء eléyìí túmọ̀ sí pé kí ni ìdájọ́ kásálù alánárí ọ̀ràn àyàn gẹ́gẹ́ bí irun náà ti ṣe jẹ́ ọ̀ràn àyàn tá a lè sàlọ́ láàbà lè ṣe náà àlẹsẹ torí rẹ lẹ́yìn wọn sọ yìí pé màá láyé tí mo lù wájú wo ilà bíi ọwọ wájú níta lè ṣe ọ̀ràn àyàn láì dé ajẹpẹ ṣíṣe tiẹ̀ náà kọ ọ̀ràn àyàn. bẹ́ẹ̀ náà ni akramakumullah istiqbalu qibla kádojú kọ qibla ń gbàdá bá fẹ́ kírun kí ni ìdájọ́ rẹ̀ ọ̀ràn àyàn ni. shartun min shurutu sihhatis salat. téèyàn bá kírun tí òdojú bá kí bílà òkè lẹ́sọ̀ nípa àwọn ẹ̀sọ̀ pé irun lálàáfíà ṣé àwọn alágbára láti dojú bá kí bílà bá alágbára rẹ̀ alágbára rẹ̀ gbàdé ti pé èèyàn ríran kìí ti ṣe kókún kúnkún èèyàn lágbára rẹ̀ ajẹ́gbọ́ wà nù ìdúnṣe ipe tá a bá ṣe kò sí bá ti lè ṣe ìjẹ́jọ́ra ẹ̀ bákan náà ká ìhòòhò wa kírun òun náà ni ètò tó fi tẹ́yìn bá kùnà láti ṣe ìjọsìn rẹ̀ ní nìkíni kò ní lálàáfíà òun náà wá bẹ́ẹ̀ máa láyẹ̀ tí mo lù wájú bo ilà bí ìfàwọ́ wájú ṣé bá lágbára láti bò owó wa bá lágbára rẹ̀ lágbára rẹ̀ lópin ìgbà tó bá ń bẹ sáré kan sì máa ń ṣèyàn tọkọ kéèyàn pàṣọ sára tó lọ sàn wá oríṣiríṣi láàrẹ̀ láàrẹ̀ àárẹ̀ wà tó fi máa ń ṣèyàn èèyàn gbọ́dọ̀ fà sọ kánra àárẹ̀ yóò tún lékun sí kọlọ ọjọ́ kálá làáfíà tọ àwọn eléyẹn wọn ń pè ní ṣòro ọsẹhà akérèwọn kún mọ wọn kátólíkà kírun àkókò òun gbọ́dọ̀ wọlé àkókò òun gbọ́dọ̀ wọlé sákòókò òun ọba ti wọlé sọtọ ká kírun ọ̀ràn yẹn kọtọ eléyìí náà adébíkà dúró di kákòókò ọwọlé ọ̀ràn yẹn ni báwo láti ṣe wá ma ìyàtọ̀ láàrin ọ̀ràn anya kátó kákòókò òun ọ̀wọ́lé kátó kírun àtọ̀ ọ̀ràn anya kátàlù àlà kátó kírun. ìyàtọ̀ tó wà láàrin wọn ni pé gbogbo ala lágbára láti lè sàlù àlà ọ̀ràn alọ́run láti sàlù àlà ṣùgbọ́n kò sẹ́ni tó lágbára nínú wa láti mú kákòókò òun ọjọ́ àbáwá torí àwọn pèlè yẹn ní máa dá ẹsẹ mu lòójú ilà bíi fàlẹyìn sábẹ wájú nǹkan yẹn kò ní jọ́ra yẹn láì ṣe adékèké sọ̀rọ̀ yẹn lórí wa irun ní jọ́ra yẹn láì jẹ́ pákókó rẹ̀ tó sọ̀rọ̀ yẹn ní ká má kókó wa yìí sọ̀rọ̀ yẹn torí rẹ̀ nítorí agbára wa lọ́nu nítorí agbára wa lọ́nkọ́ ọlọ́run kò sí lọ́dún yìí tọ́ a sì mọ̀ pé ẹjọ́ bá lọ sí hajj yọ gbọ́dọ̀ lówó ní báyìí ti dà káyé tó dà bó ti dà gan gbọ́dọ̀ lówó bàtà yìí ti dà ní ìsìn yóò níbi àfẹ mílíọ̀nù náírà tí a bá lọ sí hajj wàá lọ màá lọ màá lọ tọ wàá lọ wàá lọ o sì lówó tọ

èèyàn olówó tí òfin yọ zaka sọ̀rọ̀ yẹn kọ́ lọ jáde wọ́n tún lu pa so lédè yìí pé lọ́nà méjì ọ̀sẹ̀ lọ́n tún sẹ́yìn ẹni tó díwò rẹ̀ ọ̀sẹ̀ oṣù tún sẹ́ lọ́n nípa pé kìí ṣe bó ti ṣe nípò lò eléyìí mú ọ lọ torí délé ìtọ́nà ò pọ́ láti tọ́gbàrà rẹ̀ ọba ká ìbò ti ṣe máa. tò ní ìsìn abáfẹ́ sọ fún wa nípa ṣòro sẹ́hàtú sọ́dà. wọ́n mú àdìsí Ali ibn Talib wá ọlọ́wọ́n bá kó yánú sí i ọlọ́wọ́n nàbí wa ìkà tó lọ ọlọ́wọ́n bá yánú bá sọ yìí pé ìdá bàtà àhàdókùn tó sọ̀rọ̀ ti fẹ́lẹ́ yẹn sọ̀rọ̀ sẹ́nìkan nínú yín bá fi lè sọ lórí ìrún kókó ìdí ìrún. tẹnìkan nu yín bá fi lè so lórí irun kó kúrò nídìí irun yẹn eléyìí tó túmọ̀ sí pé so lórí irun láti tó dúró mbẹ́ nítorí pé ẹ̀sìn Islam ẹ̀sìn ìmára ni ẹ mọ̀ pé májẹ̀mú tí mo mú kí wọn kó lálàáfíà ìlè mára ìjẹ́ tá a bá ṣe ìmára tá a sì bẹ̀rẹ̀ irun pẹ̀lú ìmára tí ìmára bá irun yẹn ń tàfi irun rẹ̀ irun yẹn sílẹ̀ nítorí pé alwudu shartun li sihhati as-salati ibtida'an wa dawaman mẹ́jẹ̀mú ni èyí tó ṣe gbọ́gbọ́dọ̀ péjú pèsè sára àrùn kí irun lè ba lálàáfíà láti bẹ̀rẹ̀ títí tó fi parí rẹ̀ kété ti fi àlọ́ alábẹ́rẹ́ irun òbúrú tọba já láàrin kọ́ máa lọ kété pé ti fi àlọ́ alábẹ́rẹ́ irun tọba wa níbi àtàyà ti parí ọwọ àtàtàyà òtún bẹ́ẹ̀ parí ni tó bá bọ ikú kúkú kọ máa lọ kọ máa lọ bó inú ẹ ti bàjẹ́ nù kọlọ fún àlọ láti bọ wá tún kí nù. ìdá bàtà àhàdùkọ tó sọlẹ sẹnìkan nu bá fi lè lórí irun balẹ̀ ń sọ́rí kó fi irun yẹn sílẹ̀ subhanallah ibẹ̀ ló ti yẹ kó ọmọ dúpẹ́ fọlọ́run lórí orí tó ṣe fún ẹ nípa ti ṣe ọ́ ní mùsùlùmí abẹ́yẹ̀ òfura orí ńlá ni kò jẹ́ mùsùlùmí síkè sórí ńlá gbogbo ńgbà tó bá sùn kọ̀dà sọ̀bùrà lónìí títú bá wá dé kó túmọ̀ sí aṣọ lórí sọ̀kò wọn lọ ní sùn rẹ adẹ́gbẹ́ wọn náà lọ́ọ́ ju oorun rẹ ẹ̀tọ́ bá sọ bẹ́ẹ̀ nìkan náà ọ̀rẹ́ rẹ gbà sílẹ̀ máa ń pè wọ́n láì lánàá kọ́dà àìsókò tí mo so oorun ọ̀gá lọ́sítún ìdásọ̀bùrì mọ́ àpá. <laughs> àtẹ̀rù èèyàn báyìí ni ọ tó subhanallah torí tó ti pé o tó àlùwàlá ti bàjẹ́ wà rọra ti kírun wà rọra kú níbi tó ti kírun yẹn torí ẹ̀ lábẹ́ òfin ìgbà tí tó ti dé tó fẹ́ kú yìí lábẹ́ òfin wà rọra kọ́ fún wà á ti wà á pírítẹ́ẹ̀nì bí gbà tí àmúrun ọ̀dà mú rẹ̀ ọ̀rọ̀ máa sàánù bíi.

so eléyìí ẹjẹ báwọn eléyìí túmọ̀ sí pé mọ́sálásí kìí ṣe ilé oorun akramakumullah tí ẹ̀ márùn péré bá ń bẹnu mọ́sálásí tí kálukú bá fi lè sọ sóòlì akramakumullah kò sí báwọn wíńdò yẹn ṣe tóbi tó kálukú fi lè gbé kankan lọ abẹ́wọ̀n fífi àtẹ̀yìn fífi bá mẹ́mẹ́ kú eléyìí fi hàn yín pé ilé ọlọ́ọ̀ni mọ́sálásí àkàràkọ̀lọ́ ọ̀rẹ́ rẹ lọ́wọ́ wa wọ́n á mú ọ̀pá lọ rẹ sí inú ìyàwó ṣe kọ́ àkùn ìbí òye òde ìlà tí máa dúkù pẹ̀lú òkúta tó bá wọ́ wa tẹ́lẹ̀ àyẹ̀ ah, pàtàkì rà ọ̀wá mú wọlé lọ́ba tó. tàbí ìgbà tó sóyún tó máa ń tijú rẹ̀ dáadáa òní lè sọ pé àbẹ́ sóni tọ̀gá tó kàn máa ń tẹ̀lé bá ah, àwọn nípa tó múná lọ yín gan ṣé ẹbọrú ọmọye ni títọ́ ń dọ́gbọ́n sọ ni pé abẹ́ tó ni subhanallah olùkọ́ tó bá lọ tán ọmọ akóte ọmọ akùn ọmọ akó ewu ọwọ́ àtìmí lò pé bóyá thirty minutes ò ní wọlé ara wọn subhanallah yàrá rẹ nùfà bó wà nílé ọlọ́run sẹ́yìn ká fi só lọ ẹ̀yẹ o ẹ̀yẹ o kọ́ máa gbé sóbọ̀ látòdì gbàtọ́ á dín láti sẹ́ lọ wáyé wàá máa sọ́ọ̀lẹ̀ kíkó ń pàdé má òun fún di má kọ́mọ́ bàa dùn àti dúdú àti tí o dùn sẹ́ni tó bá sẹ́ni mọ́tíláṣí ẹni rí àfi tó bá ju agbára ẹ lọ sẹ́yìn ọ̀kẹ́ tó wà tó ju agbára yẹn lọ wàá máa pàmò di ibi tó ti ń jáde lọ́yọ̀ pọ̀ lọ́nà. فإليه فاتقوا الله ما استطعتم تريد أسرع ومما سنة لازم so àmọ́ ọlọ́run ti dá wa dáká so kò sì síbi so ìdí tó fi sọ nípa wà kíláàsì tàǹkì fi ká fi àyè yẹn náà. tẹ̀lé ìtumọ̀ sí wípé ìṣó yẹn wà natural ìṣó wà natural ó sì ń bẹ nínú tó náà bá ní kó máa bẹ pẹ̀lú wa lórí fi mọ ara wa kálíbà bá ti mọ bá àjámọ̀ kán ètò ọ̀rọ̀ bá dá wa lẹ́jọ́ ní ma sójú ní ma yàgbẹ́ ní fáàrí pọ̀ ìpèrè ẹni ní sèyàn jámọ̀ ọba lékele ẹ̀yin sì rí pé à ń so à ń sun oníkálukú wo sùtú ẹrú tí yanu lẹ̀ nígbà tí bá ń yàgbẹ́ ẹ̀wà òbí bá rí tó ṣètò ẹ̀rù bọ́pọ̀lọpọ̀ ṣe ń pera wọn kí wọn là já mọ́jàmá gbogbo ilé ọlọ́run ti bẹ́ẹ̀ nítorí káfílẹ̀ bá àwọn ọwọ́ ara wa ni torí ẹ̀ ló ti jẹ́ pé tó máa dẹ́nà bá wà lẹ́nà tán kò sí sómọ́ kò sí gbẹ̀mọ́ kò sí tọ̀mọ́ kò sí kún kò sí tẹ́lẹ̀ kò sí nǹkan oṣù kò sí oògùn kò sí oòrùn àlùjáná àmàláyé bí Lọba ẹ lọ́wọ́ lọ́ba náà tó máa fi ọ̀wọ́ ẹ lónìí ó búrọ́ọ̀ṣì ẹ̀ bẹ́ẹ̀ àbọ̀ mi tọ́lẹ̀ tiẹ̀ rùn kò sí ní torí pé ti ti ń jáde yẹn gbogbo kéèké tó gbogbo eléyàá fi hàn wá pé ọlọ́run bá ti bẹ́ẹ̀ ní ara ọ̀ báyìí. tí ẹ ló jẹ pé tẹsí sàkóso sapá kànga tí ń segin náà kékeré ni ìwọ́sọ ẹ pé tí wọ́n tó tutù ní gbogbo yẹn tulẹ̀ tẹ ọ fóònù apá yóò fún ọ̀rọ̀ tó gbogbo eléyìí ó ti wọn ara wa so torí di eléyìí báyìí kọ́ mi ìyàn kọ́ tẹríba kọ́lọ̀ kọ́lọ̀ bá gbéga rẹ̀ ń gbóná torí de ilé tó o bá ti lè so òfin lẹ ilé túmọ̀ sí pé ẹni tó bá wà máa mà tó ti mà pé tó ti gbọ́ tó bá dúró lórí rẹ̀ ẹni ibú lélẹ̀ kọ́dà tí o bá sọ̀rọ̀ ọ lè di kèfèrí nítorí pé ńgbà tó máa mà máa kírun so láì lálùwàlà ọ̀rọ̀ rẹ̀ jọ tẹni tó máa mà bẹ̀rẹ̀ ẹ̀rù láì lálùwàlà nítorí bá ti sọ yìí pé kó ní àlùwàlà mẹjẹnu ni tó di irun lọ lálàáfíà láti bẹ̀rẹ̀ ẹrun títí lópin rẹ̀ wọn á mọ̀ dájú wípé tó ti bọ́ kò sì fi irun yẹn lẹ̀ ó túmọ̀ sí pé ọ̀fẹ́ máa ń mà lùgbọ́ lọ́n torí de lẹ́yìn àmì lẹ́yìn dá lórí sótọ́ jáde tá a mà dájú kọ́ jáde àwọn tó wà tó ṣe é pé àṣekọ̀ọ́ tẹ́lẹ̀ yẹn ọ̀tá ńlá ni o mídẹ́sì tó bá ń sọ mọ́ ọ̀gbọ́n lórí ìrìn ọ̀mọ̀ fẹ́ inú rẹ̀ látẹ̀gùn tí wọn là ń gé bí ẹwù ìdí àgbẹ̀dẹ sòrí rọrùn wọn máa wò pé agbọ̀n tí tó náà máa bá jáde fún náà ló máa kátẹ́kùn sínú síta bí ìgbà tí tó ń jáde tí tó ti jáde nítorí pé èwo ló tún yẹ àtẹ̀sáni náà ti kó wọn sórí ikú lọ ẹ̀kọ́ gbọ́ lórí ikú lòun ṣé òun á lè máa gbé ọ lọ sídìí oríire kékeré sọnù torí ẹ̀ wọ́n fẹ́ ba ẹ̀rùn jẹ́ wọn lọ́wọ́ yẹ máa kọ inú rẹ wọn máa wò kí nǹkan jáde kò sí jáde lànà ìṣòro máa rẹ sọlá ní ọkọ tí rẹ bá tẹlẹ sí ọ látàn sọrí fún hàtà tẹsánà sọwọtẹn àwùjẹjì rẹ rí hàn títí tó fi gbọ́ ohun tó bá jáde àbí tó fi gbọ́ ohun rẹ àbí tó fi rí pé nǹkan jáde látẹ̀gùn ìyẹn tó bá ti hàn fáṣẹ sáni ní fi ọtẹ rẹ ẹ sì mọ pé ń bẹnu àwọn èèyàn àwọn tó ti sọ ọ ìròyìn ròyìn ti máa ń sọ sí tó máa bẹ̀rẹ̀ ẹ̀rù ní ìsìn yìí báyìí ó lè já ẹ̀mẹ̀ wá ẹ̀mẹ̀ wá ní ọmọ jáde kí ló dé ó dàbí so jáde ó dàbí iṣu ó dàbí ọ̀dájú kí ló dé tó lẹ́ẹ̀mẹ̀ wá èyẹ sálù ọ̀làwọ̀ tí kírun àṣetánù ọmọ dàlámù yọmọ àwọn kò ti so jáde yọmọ kò ti gbàtẹ́ máa ń kọ apá lẹ́lẹ̀ wa ẹ̀wọ́ bàjẹ́ àbí kò ní bàjẹ́ ló bàjẹ́ náà torí ẹ̀ ẹ̀ ń parí lẹ́lẹ̀ wa ìlọ́ bàjẹ́ àbí òní bàjẹ́ ló bàjẹ́ torí ẹ̀ ló ti dẹ́kun gbogbo tó lọ́ọ̀ bá ti lẹ́kùn kan náà fà wàhálà fúnra rẹ̀ ọ̀ gbọ́dọ̀ lọ títí tó fi gbọ́ ohùn àbí tó gbọ́ òórùn téèyàn ọba ti kọra rẹ̀ bẹ́ẹ̀ ẹni tí ìròyìn ròyìn èṣù bá gbàdà rẹ̀ wàláì kò ní gbàdúrà ìfẹ̀kàlà yìí rẹ̀ tí o ẹni pé wàhálà náà lọ wà. kódà ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n lè gba débi bí yóò gbéra rẹ̀ lọ́sọ̀bà sọ́júrì bí wọ́n ti ọ̀pẹ́rẹ́sọ̀ fún mi. kí ni bẹ́ẹ̀dì tó ń sì èfi dúró jẹ́? ẹ̀rọ pé òun gan-an ni ọ̀gá dùn lọ́kàn rẹ̀. níjọ́ tí ọba ti sọ fésù pé rọ́lọ́ ń pa wàhálà yóò fi ọlẹ̀. lónìí ọ̀sán fún ọgbẹ́ mi wàhálà lọ́ọ́ àbójúkun lẹ́bẹ̀ẹ́ tí ìgbà tó bá sọ fún báwọn ọmọ sọ bẹ́ẹ̀ lọ́kàn rẹ̀ ọmọ jọ fà á nígbà tó bá tún di lọ́la tó bá tún wá tún ní ọ̀nà àyẹ̀ méje ni lónìí àníkù sí tọkàn tó bá tún ayọ̀ wáyọ̀ márùn ni o sẹ́wọ̀n gé dínkù títí tó fi bọ́ lọ́wọ́ rẹ̀ ọmọ sọ fún kò sí tọkàn á tó torí eléyìí á ń kó lé tẹ̀sìn àmọ́ tèmi ọ̀tọ́ bá fi lè sọ nítorí ẹ̀rí jẹ́ pé wọn tó bá béèrè lónìí dà sọ fún tó béèrè lọ́la fi sọ fún un tó bá béèrè lẹ́gbẹ̀ẹ́ dàgbò oṣù kẹ̀ bìkọ́ èso tún dá láàmú nínú béèrè wàsíwájú tún dénú béèrè ntóòtè tóòtè tóòtè ní ti sọ fún wọn tó sọ tó sọ fún sún o wá ní ẹ̀dá tí ah, a tó ọba bá tó ní pinnu ọkàn tó ga high level of determination wà láì kò fi ọlẹ̀ yóò rí kó òun gba ayé rẹ jẹ́ òun sì rẹ jẹ́ àwọn sọ pé nínú tó ga jù tẹ́sùn bi fẹ́ fi mú yà kò síbi wàtúwàtú ìròyìn ròyìn tó bá fi lè rí ìyàmú bẹ ọmọ pé ẹsìn rẹ kàn ní dáamú wàhálà wàhálà bẹ̀rẹ̀ Ọlọ́run sì máa torí ànábì sallallahu alaihi wasallam níbi wọ́n ń sọ nípa ẹni tó mọ̀ dájú wípé iṣó jáde láàrọ̀ òun ni kí ni ó ṣe yóò fi irun lẹ̀ tọ́bajẹ́ lè máa ń kọ́ ọ̀nà fi irun lẹ̀ o torí káwọn ẹlòmíín nu àwọn ẹjọ́ ń ṣe lè máàmù lè máàmù yẹn wọ́n ti ka ipò jíjẹ́ lè máàmù kún kankan tó ṣe kí táwọn bá fi lè sọ́ọ̀lẹ̀ pẹ́rín ẹni táwọn bá fi tọ́ wò tó ní nígbà tó ti gbọ́n sọ́dọ̀ ló ń jẹ àjẹbẹ mo sọ lórí irun mo ti fà wọ́n síwájú pé kò kírun fáwọn ẹ̀ ó ti wá di pé ọgbà kò máa ń lọ. tó àmọ́ wọ́n lọ òfin bọ̀ ilé yìí ọgbà kò mú lọ nígbà tó ti wọ́n ti sọ́ di kò àwọn oúnjẹ. tọ́ba òun náà lè ráìtì ńgbà mí tìrìkì ńgbà wọn bá ti kọ́ síwájú pé kọ́ wá kírun lẹ́ẹ̀kan lọ́nà bá máa retí pé tí bàbá yìí bá kú o ọ̀nbẹ nu ẹni tó yẹ kọ́ jẹ lìmọ́mù ọ̀yọ́ apá kótó tó gbogbo yẹn tó o bá tún dákò fi lẹ́jọ́ kọfẹ́ nìkan tó wá dúpọ̀ tó bá tún dé bàbá aláàlá ẹ̀ fi lẹ́jọ́ tó mo ní ìdíwọ́ kan ni mo jáde lọ yanjú ẹ̀ tó ilé kò sí nǹkan bàbá kò sí bàbá tí èso kò sí màmá tí èso sá tó nítorí délé kò sí nǹkan kan mẹ́ẹ̀ wálé ẹ̀ tọwọ́ gbọ́ kọlọ tó wà lọ aláṣẹ o pèsè kọ àlọ jókòó síta ọgá bẹ́ẹ̀ gbàyìnbá ama bómi ọba tó wá a lọ tún àlọ aláṣẹ lẹ́ẹ̀kan náà torí pé tí wọn bá dúró bá àṣetọ àná ìfi ọtí rí nù èsù dẹ́rì kò sí ọ̀nà tí ìgbà mú ẹ̀ẹ̀kan náà tó bá ti jáde wà lọ tún àlọ aláṣẹ sí i. wọ́n lè yọ ìdí sọ́lá kọ́ wa tún ìrùn kí ẹgbẹ́ rí mbẹ́mbẹ́ wọn fún ọ nígbà pé tálù aláàrẹ bá já kí ló dé wàá jáde lọ tún àlọ aláṣẹ tọba tí wàá dé ọmọ bárùn lọ àbótúrún kí tẹ́lẹ̀ yẹn sọ fún ẹ nípa àtúnṣe ètí ọjẹ mọ ọ̀rọ̀ tẹ ń gbé ká ibi wọn ní wọn sọ pé tí yẹn bá ti wà lórí irun tó bá so àbótí ẹsùn náà ni tó gbogbo tó bá dé tó bá tún padà dé kó máa bá rùn lọ kó lè ṣe máa bá a lọ kékeré kò ní a lọ bí kankan yóò tuntun bẹ̀rẹ̀ ni tó yẹ wa bìkọ́sì irun ti irun tí oríkè kan nínú rẹ̀ bá fi lè já kò sí bó ti lè sọkọ̀ móríkè mi láì jẹ́ pé tuntun bẹ̀rẹ̀ rò pé yẹ wa ẹ̀ torí ẹ̀ má fi ẹ̀sìn rẹ̀ sírí kọ́ má sáré jẹ ẹ̀ má tọ́ fọ́ pátá kàtí òlórí lọ́wọ́. so ibẹ ẹ uh, uh, the more to ti so yẹn ìgbàkà kẹta lẹwà when you come back so wàá kà kẹlẹ kẹlẹ kíkì rò kó wa torí ẹ ló ti jẹ́ èyí tó jẹ́ òdodo tó náà níbi tó ti dé wàá tún rẹ bẹ̀rẹ̀ èyí táwọn sọ yẹn níjọba ti sẹ̀rí fún un náà ni àdéhìí gbànúbí Muhammad sallallahu alaihi wa sallam níjọba wọn wá. wọn wá síbi tí wọn ti fẹ́ kírun lẹ́yìn táwọn sábẹ́ ti ṣe ọmọ wọn á retí kánábí ó ti takbiratul ihram anábì sallallahu alaihi wasallam ashara ilayhim an qifu makanakum ike dúró láyé yín wọn bọ wọn ti kọ́ màtà wọn ti bẹ̀rẹ̀ rẹ̀ sọ anábì sallallahu alaihi wasallam wọn á lọ dídé tí wọn dé àwọn sábẹ́ ní kórìí wọn ti rẹ fómi omi ń kán látara wọn ojú mẹ́tò fún àlọ́ wẹ̀wẹ̀ ni ìgbà náà lànà bí tó wà sí ọlọ́ọ̀pọ̀ so nínú rìwáyà kan eléyìí rìwáyà tó wà nù sọ yìí Bukhari àti Muslim nìyẹn pé wọ́n ti bẹ̀rẹ̀ ẹnu wọ́n ti kọ́ ọmọ wọ́n ti bẹ̀rẹ̀ ẹnu àǹfààní ta lè rí bẹ́ẹ̀ ni pé kò sí tó burú nínú kí àlàfo tí ó bẹ láàrin ìkọ́mà àti takbiratul ihram kó gùn àǹfààní tá a rí nù ìwà yẹn nù kẹlẹ ti sè kọ́mù kalẹ̀ nísìn kótó bí sẹ́jú mélòó kótó di kọ́ńtẹ̀ lọ́ọ̀kọ́rọ̀ ti bẹ̀rẹ̀ àti tún ní tún ìkọ́mọ̀tì tura àrí nínú gbogbo ìwà yàtọ̀ àdìsẹ̀ kí wọ́n ní kí wọ́n tún tún kọ́mọ̀tì ṣùgbọ́n àìrí kò túmọ̀ sí pé wọ́n sọ. olùkọ́ yẹ oyé wa ádámù nàkìlẹ̀ lẹ́sẹ̀ nàkìlẹ̀ lẹ́lẹ̀ àdẹ̀ àìrí kò túmọ̀ sí pé wọ́n sọ eléyìí ni àwọn rìwáyà tó wà nù Sahihayn rìwáyà mi wá wá lọ́dọ̀ Ibn Hibban àti lọ́dọ̀ Imam Malik àti lọ́dọ̀ àwọn míì nínú àwọn olùmọ̀adé gẹ́gẹ́ bíi Abu Dawud gbígbé anabi sallallahu alaihi wa sallam wọ́n ti bẹ̀rẹ̀ ẹ̀rún wọ́n ti bẹ̀rẹ̀ ẹ̀rún tẹ́lẹ̀ kí wọ́n tó wá sọ wípé kí wọ́n tó sọ wípé àwọn ń bọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ ẹ̀rún kó tó rántí pé dáná bá ń bẹ lára wọn wọ́n ti Allahu Akbar wọ́n ti dà ìpè ní wọ́n rántí wọ́n sọ fún ọkùnrin ọ̀bọ ẹ̀dùn mẹ́rin ànábì wa lọ wẹ̀ wọ́n á dé àwọn ẹni tí sọ fún yín pé tẹ́wọ́ àlọ́ láyé bá já tálọ̀ láyé bá já so ẹ máa bá àrùn lọ láti fi tí ẹ bá àrùn dé wọ́n á ní tọ̀ ànábì ni wọ́n ti bẹ̀rẹ̀ ẹ̀rún wọ́n ti bẹ̀rẹ̀ ẹ̀rún o tún rántí pé jàdá máa ń bẹ láàrọ̀ ọwọ́ àlọ́ ọwọ́ àlọ́ wẹ̀ ọwọ́ ń bá àrùn lọ láti fi tó dé. tọ́ àwọn sọ pé kò sẹ́rì mẹ́ lóríṣiríṣi ọ̀nà kò sẹ́rì mẹ́. akọ́ ni pé àwọn rìwáyà yẹn wọ́n dàpọ̀ àwọn rìwáyà tó wà ní ọ̀fàdé háyẹ̀. tá a bá ti gbà pé àwọn rìwáyà tì í náà wọ́n fẹsẹ̀ rinlẹ̀ nípa pé wọ́n ti bẹ̀rẹ̀ ẹnu kánàbí ò lọ kò sí ẹ̀rí tó sọ fún wa pé ńgbà tánàbí dé wọn ò tún bẹ̀rẹ̀ ẹ wá ẹ̀rí wá tọ́sọ yìí gbígbà tí wọ́n dé wọn ò tún bẹ̀rẹ̀ ààrí àìrí o túmọ̀ sí pé kò sí. ọ̀pọ̀ yẹ tẹ́tẹ́ bá wádìí désàlẹ̀ kòkò kó ṣe ti kẹ́ ẹ rí. tẹ́ ẹ bá wá wádìí désàlẹ̀ kòkò tẹ́ ẹ bá rí atúlófin kan ló ṣẹlẹ̀ àtúnṣe pé àìrí ò túmọ̀ sí pé wọ́n sọ pé wọn ò tún bẹ̀rẹ̀. àbá sọ bẹ́ẹ̀ wọ́n sọ. ẹlẹ́ẹ̀kejì oníkẹ́kọ̀ọ́ jọra wọn ní tí ọ̀jọ́ra wọn lẹ́ ànábì ọ̀ràn ti fi dáná bá ń bẹ lára àwọn tí wọ́n fi bẹ̀rẹ̀ wọ́n á padà wá wọ́n á lọ wẹ̀ wọ́n padà wá sórí ẹ̀rùn ṣé ọjọ́ fi bẹ̀rẹ̀ ìgbà tó dórí tán ló tó náà bá dé bárùn ọjọ́ tí yìí pé òun ò ní dáná bá ń bẹ lára òun wẹ̀ eléyìí kú má orí irun ló ti ṣe tọ́jọ́ra wọn tọ́jọ́ra wọn eléyìí ìgbàgbé ló bí tẹ́lẹ̀yìn kọ́ ìgbàgbé báwo ọmọ kó tó ni òfin ọ̀pẹ́ kò sí gbàgbé lẹ́yìn torí ẹ̀kọ́ jọra wọn ẹlẹ́kẹta ọdún ni wípé gbọ́yé lẹ́yìn gbọ́yé lẹ́yìn wọ́n ti ta nìkan yàtọ̀ sáwọn àlùmọ́ wọ́n ti ta nìkan yàtọ̀ sí àwọn àlùmọ́. ìdí ni wípé báwo ni ẹlẹ́rìí dọ́kọ̀ fún wàtá nàbí dé kò fún aláwọ̀ àgbà tẹ̀sẹ̀ ẹ̀ ọ̀fẹ́ kò sí ọ̀sẹ́rìí dọ́kọ̀ fún nàbí kò fún aláwọ̀ wọn ni abọ́ òní tó wá fún aláwọ̀ àgbà tẹ̀ lẹ́yìn tó ti ṣe tálá kọ̀kọ́ tó bá ti kó fáwọn máàmù ti ọlọ́ àkọ́tì lè máàmù wá wá lẹ́yìn tani lè máàmù tani máàmù. àgbẹ̀kọ̀ kò tó tó burú bẹ̀ kò tó tó burú nu kí ọlọ́ àkọ́tì máàmù wá wá lẹ́yìn tọ́ba já nàbì tọ́ba já nàbì iná làbí pé pé olóòrùn ti jẹ́ sàlóbì ìyẹn ké lẹ́yìn dábàá ti ti gbogbo ẹ̀ dànù àtúwọ̀ àti lọ́nà mi nàmí yẹn lé lẹ́ o bọ̀tù láti pè lẹ́ náà tẹ́lẹ̀ kò tẹ́lẹ̀ bẹ́ẹ̀. tọ́ lọ́nà wo tó bá já nàbì Allahu Akbar tẹ lè wá lẹ́yìn tẹ ẹ mọ bó ti jẹ nísìnyí àwọn ẹtẹ ẹ bá sọ yìí pé ànábì ò tún bẹ̀rẹ̀ nù tó àwọn aṣọ kékeré lọ sọ fún agbá ànábì ò tún Allahu Akbar sí àwọn sọ pé kò lè tún ṣe torí pé tẹ́lẹ̀ náà ní bá lọ àwọn sọ pé rárá ó tún ṣe àwọn aṣọ pé báwo lọ Allahu Akbar sí lè mẹ́wọ́n ti wá lẹ́yìn aṣọ àkọlé wá lẹ́yìn tó bá já nàbì yàtọ̀ sí wọ̀ tẹ́ lápẹjù àlápẹjù njọta ní musulmọ àtúntà pé kótó dé sábà bàbá àti sèlè má mú lọ sábà musulmọ àtúntà àti sábà musulmọ àtúntà àti ọlọ àpò sílẹyìn àbúkà wọn ti àti wọn ti lọnà kótó dé ná lẹ́yìn àbúkà àbúkà sí pàṣẹ ìgbà nàbì nìkan máa bá lè má mú lọ ńgbà tó lù bá nàbì ti dé aláwọ àpò àti ta ló síwájú ti ta lọgbẹyìn sàpẹtà àwọn máa mú síwájú tilẹ̀ má mú sẹ́kìnni ọgbẹ̀yìn. má nàbí lò bákan náà gbàdá nàbí sọlọ bá àṣìlọ tí wọn ń ti náà fa yé lẹ wọn rí dọkítà pápákọ tí ń kírun fáwọn èèyàn inú ànábi wa dùn ànábi wa jáde wa wọn á jó àwọn náà abẹ́rẹ́ ní kírun pẹ̀lú wa bọ́ sí àpọ̀tún ànábi gbàdá mi lò ṣe lè máa sọ anabi sọlá àtúnlá àwọn tẹ aláwọ àgbára tiwọn lẹ́yìn abubakar abubakar wa ní anabi náà ní kó tẹlẹ máa ń tẹmukẹrù eléyìí tẹlẹ ojúmọ ti pé wọn ò lè tẹ bẹ́ẹ̀ wọn kò yé wa wọn ò lè tẹ bẹ́ẹ̀ yẹn nítorí pé tí ti bẹ́ẹ̀ ètò súnmọ́ ni pé òun rẹ ti bàjẹ́ tẹlẹ ìjẹun oṣù jẹun tó rẹ rẹ bá ti já wọn bá ti kó tún rẹ kéde èyí tí ọwọ́ wá nínú sẹ̀ríà nípa pé a lè máa bá àrùn lọ bí tàkìdé ó ní í ṣe pẹ̀lú àmúrun ni àmúrun ẹ̀jẹ̀ tí máa ń dà láti mú yẹn lẹ́yìn náà ọ̀rọ̀ ìbùnú ìlú àti sẹ̀rẹ̀ ìgbé ìbùnú ìlú tí àmúrun bá dẹ́rù rẹ̀ tí máa ń gbé òun lọ yọ jáde yọ lọ fọ ẹ̀jẹ̀ yẹn yóò ti padà wá máa bá àrùn lọ bí tòkìdé àmúrun jọ só náà àbọ̀jọ̀gbẹ́ òsìjọ́tọ̀ torí rẹ̀ tó bá dààmú àwọn èyí tó pọ̀ nínú àwọn olùmọ̀wọ́n ní kò burú nítorí iṣẹ́ Ibn Umar àti pé gbogbo àwọn sàbí wọn tako ẹnìkan ṣoṣo lọ tako tó bá gbẹ́ nìkan wọn tako kò bá jẹ́ ìjìnà torí rẹ̀ àtúndé ti sẹ̀rí pé bẹ́ẹ̀ náà lọ́gbọ́dọ̀ ti táàmù bá mú ọ ẹlòmí lè pè ní ti bẹ́ẹ̀ torí sàbí tọ̀ tako tiẹ̀ ló wù. tò eléyìí náà kò sí kò sí pẹ́ẹ́ni wọ́n kò lórí rẹ̀ torí ẹ̀ ní mọ́mú náà lè nínú mẹ́jẹ̀mú tó di ẹni tí yọ wà má báàrùn rẹ̀ lọ́mọbi tó bá dé táwọn bá sẹ́nu rẹ̀ nínú mẹ́jẹ̀mú tó di onígbà gbọdọ̀ kọ̀ ìta gbìlà ọ̀gbọdọ̀ kọ̀ ìta gbìlà tó fi débi tó fi fẹ̀jẹ̀ tó fi pálọ̀ aláde gbọ́dọ̀ tó ajá ni mọ́tíláṣí láì kọ̀ ìta gbìlà. ọmọ lọ sáyé lẹ́yìn náà ó gbọ́dọ̀ sọ̀rọ̀ ọ gbọ́dọ̀ sọ o sì gbọ́dọ̀ so nítorí kó tún àgbàlá sí tọba ti so nítorí kó tún àgbàlá sí gbogbo ẹ pọ̀ dẹ torí ẹni máa ń máa lè gbé ní ó gbọ́ àwọn kókó sọ̀rọ̀ jàre torí kí wọn ló lè ba àbàjẹ kó tún bẹ̀rẹ̀ nítorí wàhálà tó wà nù bí ó ti ṣe ṣe torí kó lè ba àmọ́ bárùn lọ tẹ́lẹ̀ ẹdẹ bó ṣe jẹ torí ẹ tálọ aláàrẹ bá ti já tí wọn bá ti dé wàá tún bẹ̀rẹ̀ ni Ọlọ́run ràn ọ́ lọ́wọ́ ẹnìkan wọn ni ó dáa àti báwọn débi àtayá kálù alóhùn tó dáa ṣé onílàdà kan lórí rẹ̀ kò sí ládà fún un péye àbó ti kírun ni òdi kì í sọmọ kó tún lọ sọmọ alájọ ó tún kí kò sí ládà àmọ́ àbẹlọ pé tí wọn bá kú bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà kó tó ní kó tún kí àbẹlọ kó onílàdà tó gbà lọ́dọ̀ yàtọ̀ sí ìmáàmù Abu Hanifa rahimahullah àwọn ní kèsè dandan ní kọ́ sálámà kèsè dandan tó bá ti bá àwọn bébí àtáyà sẹ́ńtà táyà lọ sí kóde lọ́rùn rẹ̀ tán ní ìdí sálámà lóko ní ìdí sálámà kankan kọ́ra dé wọ́n ní kí lọ́ọ́ fà bàbá yẹn wọ́n mọ fífi tọ́kọ̀ o ẹ̀ sẹ́yìn bàbá ronú pọ̀ ọ̀rọ̀ very fine ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún kẹ̀bí yìí. wọ́n ní ẹ̀sọ́ fún wa tí ẹ bá ń kírun lọ tí o ti kírun tó bá tó ká assalamu alaikum kí ló ti rún rẹ̀ ọbàjẹ́ àbí ọbàjẹ́ ọbàjẹ́ torí assalamu alaikum kì í sọ̀rọ̀ ọ̀run torí fún ọ̀rọ̀ àwọn èèyàn ni kí ló dé tó ẹkú tí ìyàbá sálámà sí ọ lórí ìrùn ìbá sálámà àlékún náà èyí tí dáhùn pé sálámà àlékún tó ọba dáhùn pé níbẹ̀ ìrùn rẹ bàjẹ́. Abu Hanifa wa sọ di pé ń kì í àrùn lèyìn máa ṣe dé òbí jáde kú nù. sọ̀rọ̀ pé asalaamu aleykum wa rahmatulah aleykum káfíń kẹ́kọ̀ọ́ yẹn èsì ọ̀rọ̀ táwọn sọ nù tí wọ́n lálàáfíà ajẹ́pẹ́ ní tí è sara àrùn láti kú ònú ajẹ́pẹ́ tí nǹkan míì náà tí è sọ̀rọ̀ bá tẹ̀lẹ̀ lẹ́yìn gbàtà ti kírun débi sálámà bíi tó ajẹ́pẹ́ rẹ̀ ti gbé fíkì Abu Hanifa so wọn náà sọ ìyá lọ fi fọ́ọ̀kì àlẹ́ àlẹ́ àbí Hanifa gbogbo àwọn èèyàn sì ní ìdí Abu Hanifa lọ́sẹ̀ ìlú àgbọ̀yé yẹn ti pọ̀ jù ṣùgbọ́n ní ọ̀kàn ní ká lu ọ̀rọ̀ wọn bẹ̀rẹ̀. والنبي عجيب يا نبي محمد صلى الله عليه وآله وسلم صلى مفتاح الصلاة الطهور وتحريمها التكبير وتحليلها التنزيل ويكي قبرون ناني مرة انتي ما صوب الناس تلتي و فقط لا بيرين وناني الله أكبر انتي صوب الناس تلتي ما لوني ونجي طوم وناني السلام عليكم تريد إليه حديثي àmọ́ bá a ti lè filẹ̀ tù wá. so ìtàgbọ́ àníbá ti sọ hàn ah, làákà ìgbàlè o ṣùgbọ́n káàṣì kò lè wúlò nítorí pọ́tàkù ọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ àyọ̀sọ̀lẹ̀ gbogbo tí wọ́n ti lè takò ọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ àyọ̀sọ̀lẹ̀ nínú àkórí nínú àkórí rò kò lẹ́tọ̀ọ́ sí ká tiẹ̀ wò ó dípò bá tiẹ̀ kò lẹ́tọ̀ọ́ sí ká gbé yẹ̀wò dípò bá ti sẹ́ rẹ̀ ló ti jẹ́ pé ìdílọ́lọ́ ọ̀fẹ́ ṣùgbọ́n ráyò ọ̀wọ́lé sọ eléyìí túmọ̀ sí pé nígbà tí èèyàn bá ti so yóò fi irun lẹ̀ yóò lọ tún àlọ́ àláṣẹ ẹ̀yìn ìgbà náà ni ọ̀wá ti kéde yóò tún wá bẹ̀rẹ̀ rẹ̀ lẹ́yìn ni wọ́n mú àdéhùn ìyá ńlá wa wá Aisha radiyallahu anha bí anabi Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní la yaqbalu Allahu salata haidin illa bi khimar rawahu al-khamsatu illa an وصححه ابن خزيمة وني النبي محمد صلى الله عليه وآله وسلم وني ولو باوا وني غير بني obìnrin tó ti bàlágà ti bàlágà بالغة سن العين سن الحيض أي لا يقبل الله صلاة امرأة بلغت سن الحيض wọ́n lọ́wọ́ ní gba ìrún obìnrin tó bá ti dàgbà débi péńsè nǹkan oṣù láì jẹ́ kó segin ni láì jẹ́ wípé òfin kan kó lóko. eléyàá fi hàn án gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé nínú májẹ̀mú tí máa jẹ́ kí wọ́n lálàáfíà fóbìnrin kò náà ní kò borí rẹ̀ kò borí rẹ̀ nígbà tí máa ń kírun. àwọn márùn-ún ni wọ́n gbà wá àyàfi ìmáàmù Nasa'i ẹtúmọ̀ sí fẹ́yàn mẹ́rin lọ́gbà wá nù. Al-Imam Ahmad àti Abu Dawud àti at àti Ibn àwọn ni wọ́n gbà wá. Ibn Khuzaimah ti sọ pé sahih. tọ́ àdéhùn yìí ní í ṣe pẹ̀lú ìmúra obìnrin lórí rẹ̀ irú ẹ̀wò lẹ́wọ̀ láti kírun obìnrin yàtọ̀ sọ́kùnrin nínú ìmúra nígbà tá a bá fẹ́ kírun àdéhùn ìjọ n'inu nínú àwọn àdéhùn tó tọ́ka sí yàtọ̀ obìnrin wọn nígbà tí wọ́n bá kírun ọkùnrin tiẹ̀ bàbá tí etí rẹ̀ ò sí lórí èjìká rẹ̀ tápá kan nínú aṣọ yẹn kò dé èjìká rẹ̀ yẹn pé tó bá wọ ṣẹ́ẹ̀tì tó ti wọ ṣòkòtò sẹ̀mẹ̀ pápá kan nínú ṣẹ́ẹ̀tì rẹ̀ ń bẹ léjìká rẹ̀ tó bá wọ jẹ̀lábíyà ẹ̀rìkẹ́ ń bẹ léjìká rẹ̀ tó bá wọ bùbá ń bẹ léjìká rẹ̀ gbogbo àwọn aṣọ yẹn ẹ̀rìkẹ́ ń bẹ léjìká rẹ̀ ṣùgbọ́n títí kéèyàn sá sọ kéèyàn sàn aṣọ mára lọ́nà tó ṣe é pé nǹkan kan nínú aṣọ yẹn kò ní dé èjìká èèyàn tá a lè fi irú rẹ̀ kírun ọkùnrin ọ̀gbọ́dọ̀ fi irú rẹ̀ kírun. ṣùgbọ́n bíborí fífi fìlà sórí mẹ́fì fìlà sórí kò ní kankan ti pẹ̀lú pé òun rẹ̀ lálàáfíà bí ọ̀la làáfíà. ṣùgbọ́n obìnrin tiẹ̀ ọ̀ràn yẹn ní kó borí rẹ̀ nígbà tí ó bá kírun torí tó bá fi lè tètè kírun pínrín láì borí rẹ̀ Ọlọ́run kò ní gbà rẹ̀ ẹ jọ sílẹ̀ ìkárí ìgbàdá bá wà ní yàrá wa náà bẹ́ẹ̀ kódà kó ti kó tún paná ìwọ nìkan ló sùn wá mẹ dáadáa ni ọgbọ́dọ̀ borí rẹ̀ tó bá kírun sọ̀rọ̀ tó wájú Ọlọ́run bá tó dá wa lọfẹ dúró òfin rẹ̀ ní kíkó borí rẹ̀ wọlé ẹkẹ ìborí yàtọ̀ sí borí o. ìborí tí wọ́n ní fi borí tó náà ní ìborí tí máa borí bọ báyà kìí ṣe borí pélébé ní nàkí ọmọ tẹlifí ọkọ ìgbé sórí báyìí tẹlifí ọkọ bi sórí bí òṣùkà yóò ti lóun kírun àwọn òbí lẹ ibi àtọ tóbi ni ìgbà tó bá wá ṣẹlẹ̀ yìí pé atọ́tọ́ ọ̀wọ́ gángangánga òkú ara rẹ̀ ká. sọ adégbé ìwòrí rẹ̀ kọ́ ni ọ̀ràn ọ̀lọ́ láti bo gbogbo ara rẹ̀. ìtúrẹ́ ló ti jẹ́ pé jilbab onáà ni ìbòrí ìbòrí ńlá ìbòrí ńlá tó ń gbé tí wọ́n ti gbé sórí báyìí ó bu ara sílẹ̀ yóò bu ara délẹ̀ olóòtú yẹ jù obìnrin wọn máa lò nígbà tó bá ti lo jìlbáàbù nítorí kò ní khimar tọ́lọ̀ ń sọ pé bí kómúrì hinna òun náà ni tó fi bo tọ́lẹ̀ pé wàá ti lò láti fi borí rẹ̀ mọ ojú rẹ̀ kó tó wá gbé jìlbáàbù wọ̀ tó bá gbé jìlbáàbù wọ̀ wàá tún gbé jìlbáàbù tún bo ètò fi sójú rẹ àbí bá yẹ kí ètò fi sójú rẹ kó gbé lórí jìlbáàbù rẹ gbogbo ilé yẹn èyí tó fi borí bojú yẹn máa ń pè ní kíni xìmà nígbà tó bá ti lo jìlbáàbù àmọ́ wò ó lo jìlbáàbù tẹ́tẹ́ lọ ní gáàn gáàn obìnrin gáàn ni etí ọjọ́ kúrò ìdìkàlà gbélé yẹtà torí ló ti bẹ̀rẹ̀ jìlbáàbù kọ́ àtòrí ló ti bẹ̀rẹ̀ jìlbáàbù lọ́dà yàtọ̀ sí gáàmù torí pé ara àti ìsìláàmù fẹ́ kọ́ àṣì nípa wíwọ jìlbáàbù ẹni pé jìlbáàbù bo ẹni tó bá wọ̀ láti rí yàtọ̀ sí gáàmù tuntun wáyé kò sàn lọ́ba wọ̀ ojú ìṣẹ̀lẹ̀ ní pé akọ́ta gbé lórí èjìká yóò ṣèpò ara wa lágbẹ̀yìn àbí èyí tá a gbé lórí kò ní ṣèpọ̀ ara wa àbí tátẹ́gùn bá fẹ́ tó eléyìí túmọ̀ sí pé ntọ́nà bá ń fẹ́ kó jẹ́ bíbọ̀ àti rí ara rẹ̀ yóò máa ṣẹlẹ̀ látàrí ikọ̀ ọwọ́ kìíní jùlọ yàtọ̀ sí gáwọn eléyìí túmọ̀ sí pé èyí tí wọ́n rán náà bíi jìlbáàbù tí àwọn obìnrin ń wọ̀ náà gbàgbẹ̀rẹ̀ tí ò bá ti jẹ́ pàtó rí ti wá eléyìí ṣe jìlbáàbù àyàfi tó bá gómìnà yẹn ó wá lo ìbòrí tó jẹ́ pé wọ́n gbé sórí ó sì tún bo gbogbo jìlbáàbù náà mọ́lẹ̀ ó bo gbogbo bùtánù rẹ̀ mọ́lẹ̀ gáàrùn rẹ̀ mọ́lẹ̀ tọ̀ eléyìí náà kọ̀dà. eléyìí tó túmọ̀ sí pé kó o borí rẹ̀ nígbà tó bá kírun òfin ọlọ́ọ̀bá. ẹjọ́ wa lọ wọ sọ pélébé sẹ́ni kò sí sọ́nà ọ̀bọ wò láàrọ̀ òun àtọ̀wẹ́wò àtọ̀wọ̀wẹ́wò ọlọ́run tó wọn lè yọrù lẹ́nu báwọn ará ní ọba tó lóun kí. pàtàkì ọ̀ṣọ́ obìnrin tẹ́ kóbìnrin ó ní ara wọn náà ní kó ní dùbà kó tó ní kìnnà ìbòrí ètò tó fi gbogbo àti rẹ̀ gbogbo àti rẹ̀ tó sọ ọ́ ní pàtàkì ẹ̀yin náà ti ti láàrin èèyàn méjì tó bóra rẹ̀ dáadáa àtẹni síra rẹ̀ lẹ̀ dáadáa tábà máa yinú wọn tó bora rẹ̀ dáadáa ni ẹ̀rí pé tí ò bora rẹ̀ dáadáa o tó bá ń jọ rìn lọ pẹ̀lú ètò bora rẹ̀ dáadáa yọmọ tètè ata yọmọ tètè gbé a ní mọ ọdún pàtó wọ̀ fi ń wọ ìjọ ń wọ ìgbà rẹ̀ kí ló dé tó ọmọ dàrú ká tó máa rẹ̀ wọ̀ wọ̀ àwọn òbí dà nítorí pé àwọn títí wọn ti ta wọn ti pọ́ tẹlómi wọn máa wá tẹlómi náà ò sí kún wọn yà káńtà. wọn àwọn òbí rẹ̀ wọn tó wù àwọn àwọn òbí tó tọkọ lọ́dọ̀ kodò fún wọn ni torí ọba máa rìn òwò bẹ́ẹ̀ tí wọn jáde sùkú kò ní rí sẹ ìyẹn ni kíkà da wa fún sí ayé yìí nígbà táwọn abẹ ikọ́ nínú àwọn tí ti si gbogbo ẹ lẹ̀ ò rí sẹ ò rí wọn. wọ́n pọ̀ wà ń wá sẹ̀ǹgà ní bí lẹ́bù bá ṣe tìrà lẹ̀. níbi bóyá ńgbà tá a fi pọ́npọ́dọ́ apá tá a fi hàn bóyá wọ́n gbà wọ́n wọ́n gbà wọ́n. wọ́n tún yá wọ́n tún bẹ́ẹ̀ kà á hàn wọ́n tún gbà wọ́n. wọ́n tún yá wọ́n tún fọmú hàn wọ́n tún gbà abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ wọ́n tún yá wọ́n tún fi dodo hàn wọ́n tún gbà wọ́n tó débi wọ́n bá wẹ́ẹ̀dì wọn fi hàn àwùjọ mi lẹ wọn ò tún gbà wọn kí ló wá kú kí ló kú lára wèrè tí o ti gbé ta ilé ìyàgbé yẹn yìí pé kágbà fọlọ́ ọba ni sinmi o ìkàlùkọ jẹ ọlọ́ọ̀tún kọ́ nítorí ti jẹ ọlọ́ọ̀tún máa kò sì ní tàtí rẹ láéláé lórí lọ́dọ̀ àwọn òbí kan pààyàn lọ kó wọn kó àwọn ọmọ àwọn àmàlẹ ọlọ́run ti fi kálukú léèrè nípa àmàlà tó fún torí lèlè lè jáde méjì tá a sọ nípa rẹ̀ lónìí à ń bẹ ọlọ́run bá wa iná orúkọ rẹ̀ tó dára tí àwọn ìròyìn rẹ̀ tó ga jù kó ràn wá lọ fún alágbọ̀ye tó péye nínú ẹ̀sìn wa kó lè ká lè ràn fi tá sí wa kó náà bó ṣe ní àwíjàre fún wa láyé àtàtì àmì kó má ti bàlẹ̀ jọ subhanahu wa rahmatulahi ashhadu an la ilaha illa anta astaghfiruka táwọn ìlà ti máa báwo fẹ́ẹ́ fi mí ó fún un nígbà tí wọ́n ti dá owó yẹn padà sórí ẹ̀rọ ọ̀kadà yẹn ní ilé ìtura wọn wọn ni wọ́n fi dáná wọn fi ti láwọn nítorí ẹ̀kọ́ wọn yìí ní ti fún ọtí lọ́wọ́ gba ń bí irú òwò yẹn sí. pẹ̀lú tó lọ lọ. àmọ́ ń gbà ti gbé mẹ́ṣínì fún ẹ̀ èsì kó o gbé fún háyà rẹ̀ ó ti gbàgbé láti tilẹ̀ ó ti tà kú. ìṣúra ìlú ti jẹ́ pé ọtọ́ nínú òṣèré à kó tó ní kó sanwó nǹkan kó ní kó wá nǹkan wá tí ó fi dúró. ilé tuntun mẹ́sàn-án pé tó bá ti lè gbìnà láti san owó tó bá tẹ́kù ètò gbé wà lẹ́tà tí o ti yọ owó jẹ tẹ́kù jẹ́ǹdì rẹ̀ o ọ̀tọ́ káyipó ló ti tà kùn yóò máa sanwó díẹ̀ díẹ̀ ọdún wa dá mẹ́jọ mi pé tó bá tilé fèlì láti sanwó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti làkàlẹ̀ yìí o wà gba mọ́ṣínì padà eléyìí ọ̀tọ́ ọ̀tọ́ lábẹ́ òfin ìtura ẹ̀ ló ti jẹ́ pé láti pìlẹ̀ ọ̀dà mẹ́jọ mi fún mi pé nǹkan yìí mo ti tà fún ọ àmọ́ kó tó máa gbé lọ wà tó fi dúró wa lọ́nà tó jẹ́ pé tọ́ọ̀ bá tilé sanwó tọ́ọ̀ san pé nǹkan yìí láta tèmi oṣù yọ owó tèmi tó bá wù. gbàgbà tòlúkà tọ́tọ́ wà sálẹ̀ tó bá ti jẹ́ kọ́lọ̀ tó ètò gbé wá látòrí rẹ̀ kò lè jùlọ bá bọ̀ rẹ̀. torí pé ọ̀fẹ́ kọ́sù obìnrin ọ̀hán ẹ̀sùn òkúté bá ti wà kára ọ̀sọ́ ni níní ìdààmú ọ̀sọ́ ni jàkáàdì ọ̀sọ́ ni lé ọ̀sọ́ ni so ọlọ́run fẹ́ kó gbé ọ̀sọ́ rẹ̀ pamọ́ tí ọba jáde torí rẹ̀ tí ọba ti ní jàlùbá tó níbò rí bá jàlùbá bò náà yóò tó láti òkèdè rẹ̀ náà. Àwọn àrùn ìbéèrè ìfọ̀lẹ́ ọ̀rọ̀ yá àìmọ́tò mọ́tò lù bàá tí wọ́n ti wá bí mọ̀ ti wá sára nù wọ́n á fẹ́ ṣe ìbílẹ̀ sọ́ra ní àgbára àgbàbá ìwà ajá ṣé ìlú rẹ̀ ti bàjẹ́ máa fi. ojú àlọ́ wa lọ tún àlọ́ àlá ti wá àti ìjà bàbá ti jẹ́ pé lẹ́yìn ti sálámà ọtọ́ bá ti ká tó sálámà já ọlọ́run ọlọ́ wa lọ tún àlọ́ àlá onígbà tí so bá jáde onígbà tí so bá jáde èso tí o o sì mọ̀ pé tó lè fún ọ lálàáfíà láti kírun yìí ní rọrùn jáde gbọdọ̀ sùn àmọ́ gbogbo òfin tá à ń kà ní sọ́ọ́ ní ìsìn pẹ̀lú sótó ti jáde tọ́ ọ bá tó láṣù onú kò so lọ́gbà tó bá tó dà nà. tọ́ ọ bá ti búlọ́ọ̀kù rẹ̀ òbíràn rẹ̀ sí. ìbẹ̀rẹ̀ kò sí ọ̀nà ẹni tó kí ọ̀nà tó ń búlọ́ọ̀kù tó àti búlọ́ọ̀kù tọ̀. Thank àkọ́kọ́ kí òun nìkan ní ìgbà ìgbà fún ẹlẹ́ẹ̀kejì nígbà tí ẹ ṣàlàyé àwọn onìkan bá wọ. ìṣèlú òun nìkan ló pè òun òun mẹ́lò sí kọ́mọ̀. ṣùgbọ́n náà ló máa ń yẹ báwọn ló fi máa tẹ̀lé. bóyá àwọn tó wà ládùúgbò wọn máa lọ jọ yẹn kí n àbí káwọn fi mí tẹ̀lé láti ló tẹ̀. ẹlẹ́ẹ̀kejì ni pé ṣé ẹ̀rí tí. àwọn àgbà sọ fún pé ìjọba rẹ̀ ṣe ní káwọn obìnrin wọn kírun fúnra wọn àwọn tẹ bá lẹ́yìn gbọ́ àti kọkùnrin ọmọ kí wọn bá wọn ṣe ọkẹ náà ni wọn máa fi béèrè wẹlé lórí délé ìmọ̀mù yẹn tó bá pọ̀ nìkan ni tọ́. torípé gbàdá sàlàyé yẹn à ń sàlàyé fún pé ọmọ ẹgbẹ́ ìlú gbígbà tẹ̀sẹ̀ ìrora ìdáwó pé pé kò lè sẹ́ńtọ́ ọmọ kí ó nu wọn lẹ́yìn ọ̀bá tó akérò fún ọmọ nìkí àbí bẹ́ẹ̀ kọ́ ni náà ètò túmọ̀ sí pé àdáhùn ìbéèrè rẹ̀ náà. ìgbà tí. ọ̀dàbí ọ̀dàbí ẹni pé ìrùn fi kìí ṣe lè má mú lọ sọ bẹ́ẹ̀. ìmáàmù sọ pé òtọ́ wọn kì í rákà kan sí wọn kalẹ̀ lẹ́yìn sálámù àwọn bẹ́ẹ̀ lọ kírun àti kankan bàjẹ́ nítorí wọn gbà kí lọ àwọn àbáwọn ti kírun ta ni wọn fi sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹdẹ náà. Àti dáhùn kó ti náà. láti lè bá bọ́ lọ́wọ́ ìyapa tó àwọn olùmọ̀ nípa pé sálámù méjèèjì yẹn títà àbá sì ṣe pé tí ìrùn ti pé àbí ò ti pè é èyí tọkàn balẹ̀ sí ni kórí bàtà bá ti méjèèjì kí ọ̀nà tó pé ó sì mọ̀ mọ́tò wa tó ń sọ wá lọ́wọ́ ní ṣùgbọ́n ẹ̀ ṣe àdúrà àbújá àdáwọ̀ ní bàbá òwúrọ̀ ìgbẹ́ lọ́rùn máa ń gbé àwùjọ wọn gbé láti fi fẹ́tẹ̀ sí fẹ́ máa pẹ̀ kí ẹ̀ máa wọ fọ́gbọ́ráwò. báwo ṣe ẹ̀ lọ òfin òfin òfin Islam dá lórí pé tó o máa ń wọ ẹ̀mí jáde pọ̀ sí orí ọkọ̀ sí ní tó ní kó o sábà tẹ̀ òsè lórúkọ sàn àmọ́ tó bá wù ọ láti sàn tó sàgbọ lọrùn sàmófin ọsọ ikọ sàn eléyìí òsè ní sọdà kúdà yá eléyìí náà yorùbá lọgbà kọ bẹ́ẹ̀ sùmí làwọn àwọn kẹfẹẹrí ní sọ̀rọ̀ yẹn péye àwọn náà gbà kókó sẹni gbàgbà kújú máa padà wá àmọ́ àwọn máa pé kò ní dáhùn mùsùlùmí ti là wà sọ nígbà tó pẹ̀lú rọbìṣà nọọsẹ táwọn kẹfẹẹrí gbà kọ nù bọ̀dù mùsùlùmí là wà kò sí jọjọ bẹ́ẹ̀ tó bá ti kú ti kú ó tún di lọ́la òkèèyàn ṣùgbọ́n ìṣètàn máa gbá wọ̀ tó ti dàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ìṣètàn lè gbá wọ̀ tó ti kú kọ́ abayé kọ́ abayé kọ́ abayé sọ̀rọ̀ kọ́ ni ẹ̀yẹ́ sọ pé kó dúró kó dúró ẹ̀ bá ẹ bá jẹ́ bí ó tulẹ̀. láyé jọ̀ọ́ gbọ́dọ̀ ti gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ la anabi máa ń dáhùn asọ fún yín pé lẹ́yìn ọ̀rẹ́ yẹn anabi ò dáhùn lẹbi pé Ibn Mas'ud radiyallahu anhu wọn sọ yín pé kí ló dé o lẹ́yìn tí wọn ti habasha dé tẹbi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tá a bá kí ọmọ dáhùn kí ló tó dáhùn máa ní ìsìn ó ní inna Allaha yuhdithu min amrihi ma sha'a wa qad ahdatha min amrihi alla takallamu fi s-salah ọlọ́run bá mú àwọn òfin òfin tuntun tó mú jáde ní ìpínlẹ̀ ọ̀rọ̀ tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ ni ipinle oro to soro lori oro naa bee ni adebi zayi ibn al-arqam radiyallahu anhu wọ́n là máa ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ títí tọ́lọ̀ fi sọ àyà kalẹ̀ wa kó qumu lillahi qanitin ay sakitin ẹ̀sẹ̀ túmọ̀ rẹ̀ mẹ́rin. Ẹ̀wọ̀n lọ jáde mọ́.

ìdí wàhálà pọ̀ bá délé lókè rẹ̀ láwọn ọ̀gbà kọ́ máa kírun ọ̀ràn yẹn ló mọ̀ tó. èsì gbọ́dọ̀ wàá sálámù kápọ̀ ọ̀tún lọ́nà tí. lọ́nà tí wọ́n fi rí parí ẹ̀kẹ́ rẹ̀ dáadáa ẹjọ́ bá dúró sápọ̀ ọ̀tún rẹ̀ bẹ́ẹ̀ làwọn ẹ̀sùn máa ń sálámù. wọ́n á ti sálámù sàpóòtù lọ́nà tó ń sẹ́ni tó wà lágbára bí wọ́n fi rí parí ẹ̀kẹ́ rẹ̀ dáadáa. ẹ ti ṣe ìsinmi náà ló sè é wọ́n sípò yínra rẹ lọ́rùn. Thank you kò sí wàhálà kò sí wàhálà kò sí wọ́n lọ tún àlọ́ láti kó kí wọ́n wá. kí ló dé tó ti tóbi lọ́rùn àti ìgbàlá náà? náà ń ṣe ìdánwò ń bá rọ̀ ló sí ẹsẹ̀ ń káyọ̀ kí ẹsẹ̀ sí òsì bíkọ́sì àìmọ́ yìí òjò ló ti di ọ̀rọ̀ bí ìjẹta kan mẹ́ẹ̀ẹ́ òjò sún dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́ so wọn á gbé káwọn kírun pa ìbọ̀rọ̀ kíkọ oyè sẹ́wọ̀n kókò padà rọ̀ náà ẹ̀ẹ́dì wá kíkọ ẹ̀ wá ń sùn lé èyí náà wá rí kó òjò ọ̀padà rọ̀ ṣé ọ̀kẹ́ ti ń kọ́ bàtì lórí ti ilé ibà tó wà tí ó sùn ẹ̀ tàtẹ́kùn yóò ti bí ọba padà rọ̀ ń gbà náà àmì lẹ́yìn oṣù dẹ́dẹ́dẹ́ òògùn sáàmì gbé ọbẹ̀ rọ̀ so ẹ̀wá tí wọ́n á kírun papọ̀ torí pẹ́ lómi ẹ̀ dì mú tí wọ́n ti rí káfà ní kàǹbẹ̀ káwọn ọ̀sẹ̀ kàkà gbogbo tí ọ̀tọ̀ àti tí ọ̀tọ̀ náà wọ́n fẹ́ lò fún ìgbésù tí ẹ̀ kúkú ti rẹ̀ àwọn abẹ́rẹ́ ìgbẹ́mẹ́ tí ọ̀fẹ́ lọ sùn lé ní kọlọ sùn lé bá wù ẹ̀yìn ti sùn lọ́jà ẹ̀yìn sùn sùn kú àbí bẹ́ẹ̀ kọ́ ni so ẹ̀ sì mà yín gbà nàbì sọ̀rọ̀ bá àbí sílẹ̀ ẹ̀rú ń bà wá kọ́lá jẹ́ pé ẹ fẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ má lọ di mùnáfíkì nítorí pé ìrun tó wúwo jù fáwọn mùnáfíkì òun náà ní salatul isha wa salatul fajr ìrun ìṣá àti ìrun àsùbá ó wúwo jù fáwọn mùnáfíkì wọ́n yẹ kó gbọ́n lé dá ẹ̀dá rọ́ṣẹ̀ àní rọ́ṣẹ̀ ẹ̀sálámà ẹ̀lómi ọmọ ọgbẹ́ dìde ẹ̀kọ́ rọra

gbogbo àti ọba fẹ́ kí o lè kí ẹ láti rí dájú pé àkókò ọ̀kan nínú ọ̀run méjèèjì ti wọlé o lè kí lóhùn àti asù lákòókò lóhùn o sì lè kí lákòókò asù ṣùgbọ́n àwọn tó fẹ́ kí bẹ́ẹ̀ gbọ́dọ̀ jẹ́ kó ti wà lórí ìrìn àjò èsì ní gáràjì tó fẹ́ wọkọ̀ abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ ah ok it's uh, one thirty alo soko alo kìnìkan ẹ̀jẹ̀ ah ò ní kírun kankan bẹ́ẹ̀ yẹn ju tó hùrù lọ ní rákà mẹ́rin pérépéré sòtò ọba mi lè dá òkú kírun papọ̀ gara kàkà méjì méjì kó o ti kírun kàkà sùhánù ọlọ́run bẹ hàmdè ẹ̀ṣẹ̀ ọ̀la ìlànà ìlànà.